àwòrán ẹ̀kẹta dídá ohun gbogbo ọlọ́run dá ohun gbogbo ó sì wí pé jẹ́ kí ó wà ó sì rí gẹ́gẹ́ bí ó ti wí ó dá àwọsánmọ̀ ó dá òkun ó sọ̀rọ̀ ìyàngbẹ́ ilẹ̀ sì wà lẹ́yìn èyí ló wá dá ohun abàmì gbogbo ó dá ẹja sínú ibú ẹyẹ sí ojú ọ̀run àti gbogbo àwọn ẹranko ní ọ̀nà báyìí ni ọlọ́run dá ohun gbogbo inú ọlọ́run dùn sí ohun gbogbo tí ó dá ohun gbogbo tí ọlọ́run dá dáradára ni.